أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì yìí àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèámà gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àwọn àlàyé fúnra wa láti inú tíra minhajul mu'min ti àfáàwà mustapha murad subuhi kọlọ̀nkọba ní ìsanwó ní ìsan lóore eléyìí tó já sí pé abala alákọ̀ọ́kọ́ nínú tíra yìí tó sí wípé minhajul mu'min filakida ẹ ń bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo kí làwọn ń tó yẹ kó wà ní àdìsọ́kàn rẹ̀ kí làwọn ń tó yẹ kó wà nínú ìgbàgbọ́ òdodo rẹ̀ àwọn nǹkan wo ló yẹ kó gbọ́yé lábala àkìídà abala àdìsọ́kàn eléyìí ni àáfàá ń ṣe àlàyé ẹ̀ lọ fúnra wa ibi tí a dé níjẹ̀jọ ibẹ̀ náà láṣẹ kí ni òun láti máa tẹ̀síwájú. Si àáfàá ti sàwọn àlàyé kan fún wa tó lágbára púpọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run hikima ọlọ́run fi àfàálì nínú àwọn iṣẹ́ tọ́lọ́run bá ṣe àti ká sì mọ̀ yìí pé lílapa àwọn nǹkan tó máa ń jẹ́ sábàbí bìmọ̀ṣí àti là tọ́lọ́run bá fẹ́ ni àwọn nǹkan tá a máa ń lò fún sábàbí bóyá ọ̀rẹ́ ẹnìkan ó lo oògùn oògùn a máa lapa lóòótọ́ pẹ̀lú tọ́lọ́n bá ṣe kíni o tọ́lọ́n bá fẹ́ oògùn tẹ́ ẹ lò fẹ́ nìkan nígbà tí iná rún tó lálàáfíà ẹ lò fẹ́ lòmíì inú ọmọ rún orí òtún máa fọ́ màṣíà ọlọ́run sì ń bẹ̀nu ìtẹ́ ẹ lò fẹ́ nìkan tọ́jẹ́ sábà bí ikú rẹ̀ bíi poison òun lẹ́nìkan tó ní wárápá mu tó sì ń pọ àwọn nǹkan tó ṣe kíni o tó wà lára ẹ̀ a gbàgbé gbogbo àwọn nǹkan yẹn tọ́lọ̀ ń bá fẹ́ ni àáfà àdẹ́jẹ̀ kó yé wa ń jẹjọ nípa pé àtàwákùl láàyè náà fi al-akhdha bil-asbab èèyàn gbára lọ́lọ́ kò tako kó wá nǹkan tó jẹ́ sábàbí kéèyàn wá mo gbára lọ́lọ́ mo gbára lọ́lọ́ mo gbára lọ́lọ́ orí ń fọ́ kò lògùn orí fífọ́ mo gbára lọ́lọ́ mo gbára lọ́lọ́ ebi ń pa kò jẹun mo gbára lọ́lọ́run mo gbára lọ́lọ́run ọ̀fẹ́ bímọ kò yíyàwó àwọn tó bá jẹ́ sábàbí ìgbára lọ́lọ́run ọ̀tà kò ká mú nǹkan tó jẹ́ sábàbí àáfàá sì jẹ́ kó yé wa pé àrùsáàkù màkùsùmà àwọn tó ní í ṣe pẹ̀lú arísìkì ìjẹ́ ẹ̀mú tá à ń dààmú kí sí tí ọ̀fẹ́ jẹ́ èèyàn ráyè tọlọ́run bó ṣe àfẹ́ẹ̀tì àáfàá lọ́ọ́ àfẹ́ẹ̀tì ọmọlé kéwù bó ṣe àfẹ́ẹ̀tì ẹlẹ́à lọ àfẹ́ẹ̀tì ẹni tí èsì ẹlẹ́à débi pé wọ́n lágbára débi pé àti ṣe àṣkárù láàárọ̀ ó nira nítorí kíní o iṣẹ́ ilé ayé ó dọ̀ kọ́ mọ́ bá kí mọ́ bá pẹ́ débi iṣẹ́ ṣùgbọ́n kí mọ́ bá pẹ́ débi tìláwà kí mọ́ bá pẹ́ débi àṣkárù gbogbo eléyìí ò ní tùmọ̀ mọ́ àáfàá ní ká lọ mọ̀ gbogbo wàhálà parí ká ṣe ìjẹ́ ẹ̀mú wa ọlọ́run ti pín in wà sàádà wà ṣàkọ́wà màkìtùbátà alálọ́kọ́lùkì kọ́bílà kọ́lùkì ọlọ́run kọ́ sèmi àti yín lórí ire kọ́mọ̀jáwọ̀ jẹ́ kan náà àwọn olórí ibú àáfàá ní orí ibú àtòrí ire ọlọ́run ti kọ́ọ́lẹ̀ kódà láti inú oyún síwájú ká tó délé ayé gẹ́gẹ́ bó ṣe wà ní àdífi Abdullahi ibn Mas'ud àdífi ẹlẹ́ẹ̀kẹrin nínú àrùbáyé náà ti Imam Nawawi àti gẹ́gẹ́ bó ṣe wà ní àdìsí sọ̀rọ̀ muslim pé ọlọ́run ti kádàrá gbogbo ohun tí ó ṣẹlẹ̀ bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún síwájú kó tó dáwọn nǹkan yẹn wàkánà arúṣùwú alàlùmá tó sì já sí pé nígbà náà aláràṣẹ ọlọ́run orí omi ló wà nínú ọ̀kan nínú àwọn ìtumọ̀ èyí tí àwọn àfáà fún àdìsí yẹn àáfàá sàǹbà lọ wọ́n ń bá lọ wọ́n ń bá lọ níjẹ̀jọ́ yẹn ibi tá a ti wá gbé lénìí àáfàá ní ká lọ ọmọ o wùjúbùl ìmàn bímọ sábàtà minal ghaibijat kàláùsì wàlkùrùsì yìí wànàìmìl kọ́búrì wàdàbìyí wàlbáfì wàlhàṣrì wàlhìsábì. wàlàháódì wàsírọ́ọ̀tì wàlmìzánì wàlìjánà wànà. àárín tá a dé yìí àárín kan tó tún lágbára òun níbi tá a náà gbọ́dọ̀ ṣe kí ni òun tá gbọ́dọ̀ gbọ́yé. àáfàá ń lọ wa gidi àáfàá lọ́ràn yẹn ni ká lọ gbàgbọ́ àwọn nǹkan tó bá ti rinlẹ̀ àwọn nǹkan tá a rí ẹ̀rí rẹ̀ nínú àwọn nǹkan kọ̀ọ̀kọ̀ àwọn knowledge of the ide àwọn nǹkan tí ó wà manifest ṣe rí ọ̀rọ̀ kánímọ̀ kánígbàgbọ́ òdodo nínú táàrí ara tí ó sọ wá dẹni ọlọ́run ara tí ó sọ wá dolùbẹ̀rù ọlọ́run ni torí pé ní ìbẹ̀rẹ̀ súrọ́tù lè bá kọ́ra nígbà tọ́lọ́run fẹ́ ṣàlàyé àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo ara ń tọ́lọ̀ ń sọ nípa wọn ni pé alẹ́dínà yu'minuna bìlọ̀pẹ̀ yìí alẹ́dínà yu'minuna bìlọ̀pẹ̀ yìí àwọn olùgbàgbọ́ òdodo nǹkan tí wọ́n fojú rí àwọn nǹkan kọ̀kọ̀ àwọn nǹkan tó já sí pé èèyàn lè má rí láyé ń bì ṣùgbọ́n àwọn nǹkan yẹn ń bẹ wọn ò nígbàgbọ́ òdodo sí i ọlọ́run fúnra rẹ̀ gangan mínà lẹ́fẹ̀ yìí a lè rọ́lọ́run láyé ń bì ṣùgbọ́n bó ṣe wà nínú hadith kamathar tafil hadith nírọ̀ lọ́ àfìlẹ̀kìyàmà kódà á rí ọlọ́run báyìí ọlọ́run jẹ́mi àti yẹn wà náà àwọn tí ó rọ̀ lọ́run sẹ́ẹ̀rí gbogbo ẹni ló bá ti lè rí ọlọ́run ọ̀rọ̀ wọn já sálì jẹ̀ náà ṣùgbọ́n àwọn tọ́rọ̀ wọn bèèrè jáánú ọ̀nà mahjubun wọn ó ṣe gàgà dí wọn ni wọn à ní rọ́lọ̀ ṣe é rí nínú tó sì jẹ́ olórí ìdùnnú láyé téèyàn bá wà lọ́run nínú àlìjánnà òun ni kárọ́lọ̀ kódà tọ́lọ́run bá sọ̀rọ̀ nínú kùránì lílẹ̀dínà àmọ̀nú lè húsná wá ziyada ọlọ́run ní ẹ̀rá àwọn tó gbà wọ ọlọ́run gbọ́ á ṣe àlìjánnà fún wọn àlìhúsná àlìjánnà á fún wọn lálìjànnà wàzíyáàdà á tún wá bá wọn fi èèní àlékún á tún ṣe fún wọn ọlọ́run ti láwà àlìjànnà jẹ́mọ̀ kí látún fẹ́ lẹ́yìn àlìjànnà nǹkan mí bẹ́ẹ̀ tá à ń fẹ́ láyé àlìjànnà òun náà ni ìyọ́nú ọlọ́run òun náà ni ká fojú rí ọlọ́run ọba tá tá a wá ń sìn láyé ṣe rí olórí ìdùnnú wa jù lálejò náà nígbà tá a bá rọ́lọ́run kèwá ṣe pé jọ́kìdì ọlọ́run jẹ́ rí níbo lọ́sàpamọ́ sí àárí hmm. ọlọ́run ẹwọ́ bá ṣe wọ́n rí òṣùpá ọjọ́ kẹrìnlá nínú yàrá àtèmi èmi ò rí nínú ẹ̀dẹ̀ ti yín ìwọ náà rí kálukú ò rí ọlọ́run tẹ́nìkan ò ní o tẹ́nìkan ò ní dí ni bá ṣe lọ. tá a bá ti wá tán ọmọ àlìjẹ́ kó di inú wa dùn báyìí o ọ̀sánú wa ọyọ́nú sí wa òun sì jẹ́ ẹ̀mú rọrùn fún wa à ń mọ tó wù wá ọlọ́run inú wa dùn báyìí o ọlọ́run ni ó tún kù nǹkan kan tí màá ṣe fún yín kí wá ní nǹkan ọ̀hún ẹ rí èmi ọlọ́run èmi rèé o ìgbà yẹn nínú owó ó dùn jama ọlọ́run jáwà náà àwọn tí ó rọ ọlọ́run sẹ́yìn gbogbo ẹni tí ọ̀bà rọ́ ọlọ́run wọ́n ṣòfò nìyẹn ṣùgbọ́n àwọn tá a bá ti rọ́lọ̀ ńlọ́run ti wá dáa nù táwọn kan bá ní àní rọ́lọ̀ ló wùlẹ̀ bá wọn á ju ọmọ náà lòun tiẹ̀ ìwọ ò ní rọ́lọ̀ àwọn ọ̀sàlè sùn ó sì rí yíjà náà ní títọ́ àwọ̀ ò rí ọlọ́run gbogbo ẹni tó bá wọ àlìjẹ náà ó ṣe kíni o wọn ò rí ọlọ́run alẹ́dínà yúmínúnà bìlọ́ì àwọn tán nígbàgbọ́ òdodo símọ̀ kọ̀kọ̀ ara ń tọ́pamọ́ lọ́lọ́run fúnra ẹ̀ gan wàlmàláìkà sáárà àwọn màláìkà sójú jàbárù jàbárù ti sọ ọ́dọ̀ àdáńgbà kan wọn àtàwọn ọ̀rọ̀ wáyé wọn àti màláìkà jìbìlì bóun sọ̀rọ̀ ẹ wo tó ṣẹlẹ̀ sí rádaràdá ẹ wo bó ṣe lùsẹ̀ ní ayé ẹ̀ bí wọ́n ṣe gbágbágbá ẹni tí ń tàn yẹn jẹ wọ́n wá gbá òun náà wọ́n wá gbá jàbárù jama mọ̀tẹ́nìkan kan ọ̀tọ̀ ọ̀jẹ̀ láyé ń bí a rí màláìkà aláṣùrọ̀ ti hì lórí àwòrán bọ́ọ̀lù ń ṣe dá wọn ẹ mọ̀jà ṣe ní séèkì o mọ̀lẹ́ká máa gbáwó èèyàn wọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe láyé ànábì àṣàlá ọkùnrin kan jẹ́ dàhíyàtù alkalbi dàhíyàtù alkalbi mọ̀lẹ́ká máa gbáwó rẹ̀ wà bá ànábì sallallahu alaihi wasallam ní dàhíyàtù alkalbi yẹn mọ̀lẹ́ká máa ṣe kí ni o ọmọ ń gbáwó rẹ̀ wọ̀ wà ṣùgbọ́n pé màlẹ́kà wá láwòrán màlẹ́kà bóyá èèyàn fẹ́ kú jọ náà nù èèyàn ò rí kí ni o mọ́lákùlì mọ́tì ọlọ́run lè ráwọn màlẹ́kà kan wá pa lọ tí màlẹ́kà bá wá màlẹ́kà ẹ̀yọ kan ó lè destroy gbogbo nàìjíríà bí ìgbà tí mo mú fóònù mi tí mo gbé lóòkè tí mo lẹ̀ mọ́lẹ̀ pọ̀ bí wọ́n ṣe gbèlú ànábì lùtù lóòkè nígbà tí akọ àtakọ tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń súnmọ́ra wọn tọ́lọ́n sì ní kánàbí lútù ó sọ fún wọn tí wọn ò gbọ́ tán sọ fún lútù pé àà wọ́n lànà fi ibà náà ti kàmì ní hajjá wà iná kàlàtà alámú náà ló rí di wọ́n ní kìí ránṣọ kí ẹ ábì ibà náà ti ó àwọn ọmọ mi fún yín ẹ máa fẹ́ wọn ju kọjá sí pé ọkùnrin sọ́kùnrin wọn ní kíni kíni ń dáa fún ṣèbí wọn gan ti máa ń dáa fẹ́ ó ti mọ̀ pọ̀ ọkùnrin làwa máa ń fẹ́ sẹ́yìn wọn lájá tí ó sọ ní òní ṣe kíni o kò ní gbọ́fẹ́ ọlọ́dẹ ńgbọ́ ọlọ́run fẹ́ pa wọ́n rẹ́ ọlọ́run bínú sí wọn àwọn mọ̀lẹ́kà gbé ilẹ̀ wọn lóòkè bí wọ́n ṣe wá ń lẹ̀wọ̀n bọ́ mọ́lẹ̀ báyìí wọ́n tó wá ń rọ̀jò òkò fún wọn ìparẹ́ méjì lọ bẹ̀ síjọ lútu gbogbo àwọn ìlú tí wọ́n legalize lesbianism gay homosexuality lágbàáyé ìbínú ọlọ́run ń kọ lẹ́tà sí i ọlọ́run mẹ́jọ gbogbo ọ̀sẹ̀rẹ̀ nàìjíríà o àwọn bí ó ṣẹlẹ̀ lágbàáyé ọlọ́run bá ní sẹ́ mọ́ ìbínú ọlọ́run ni àwọn kan ò ní í ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run máa ń kọ́ mọ́ tajà àbínú fún wọn wọn kọ́ lọ́ fẹ́ rajà àbínú ni. ara ń tàn sálàyé lẹ́nu pé àwọn màláíkà gan àlérí wọn ara nǹkan tá à lè fojú rí ni àwọn nǹkan míì wá ń bẹ tí ó padà ṣẹlẹ̀ lópin ayé tán ti sọ fún wa tá à lè fojú wa rí kẹ́nìkan wá máa takò èèṣe e mùmí ní òdodo àsára tí jẹ́ mùmí ni òun ni ká nígbàgbọ́ òdodo sáwọn nǹkan kọ̀kọ̀ àwọn tá a lè fojú rí gẹ́gẹ́ bí kíni o kàlàáwùsì kàmáńdá kàlàáwùsì gẹ́gẹ́ bí àga àlàrà ṣe ọlọ́run arahmanu alálàrúṣì stawa ní sura tuntun wa ọlọ́run gún wà sórí àga àlàrà ṣe rẹ̀ kàmáyẹ̀lì kú bíjàlá ni báwọn afáàlùsùn náà àlùjámà bí wọ́n ṣe máa ń fa nìyẹn ọlọ́run gún wà sórí àláràṣí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ sọ́lọ́run ṣe rí àláràṣí àga ọlá ńlá ni kùrìsìyù tó ń bẹ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm débi tọ́lọ́ náà pé wasa'a kùrìsìyù samawati wal arda wala yahuduhu wàhúwá láàlì yúláàbí aga kùrùsì yú ọlọ́run ó tóbi ju sánmà àtìlẹ̀ lọ ẹ̀jẹ̀ ẹ̀lẹ́fẹ́ òde sọ̀rọ̀ àgbà ẹ̀ẹ̀mọ̀ túmọ̀ sánmà àtìlẹ̀ ni àga ọlọ́run kùrùsì yú kùrùsì yú ọlọ́run ó yẹ ká mọ̀ pé ọlọ́run ọba fúnra ọba tó ṣe kí ni o ọba tó tóbi ni nígbà tága téèyàn fi ń jókòó ó tóbi ju sánmà àti kíni lọ àtilẹ̀ lọ mọ́ wulẹ̀ gbé sínú ọpọlọ obìnrin rẹ̀ ó dàrú o so iye tó bá ti gbé nínú ọpọlọ ọkẹ́rì bò ń ṣe wọn àwọn náà ní ìsìn ọpọlọ rẹ̀ ó kíráàkì ni tafakkaru fi mada fi khalqillah wala tafakkaru fillah fàyínà fún láńtẹ́bùlù kọ́dọ̀rà so orí máa ronú pa àwọn tọ́lọ̀ ń dání tọ́ ọba lọ́ọ́ fẹ́ ronú pa ọlọ́ǹgàn fún rẹ̀ ọba tó tóbi yẹn ó lè dé píìkì o ò lè dópin o ò lè dógógó bọ́lọ̀ nǹkan ṣe tóbi tó torí ọlọ́run ti tóbi pọ̀ ìwọ náà rí pé tóbi pọ̀ ni alága rẹ̀ ó tóbi ju sánmà àti kéde lọ àti ilẹ̀ lọ bóò lọ́lá gbé oṣù wa rí fún rẹ̀ nígbà táàgé èèyàn tóbi ju sánmà àti ilẹ̀ lọ láti ń ṣàlàyé sórí àlìjànnà àti iná ààyè kan lọ́tọ̀ lọ́lọ́run dá sí àlìjànnà ò sí láyé ń bì àlìjànnà ò sì sí ní sama ọlọ́run ti dá sáàyè kan tó bá gbélé yìí sínú ọpọlọ rẹ ọpọlọ rẹ ó tó máa ọpọlọ rẹ ò lè gbé sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan yìí ẹ bá fẹ́ máa takò ó àáfàá máa sọ ní wípé tó fẹ́ takò ó ìwọ́jú ó dìgbà náà o ẹ̀yin obìnrin ọgbọ̀ye ọmọ tó wà nínú oyún ẹ wo bí kú omi ṣe rí kúnkulú bí kò yẹn ṣe rí kúnkulú ibẹ̀ náà lọ́mọ wà ọmọ kìíní ó gbé ní okun ọmọ kejì ó gbé bẹ́ẹ̀ haúsá tẹ̀tẹ̀ máa bímọ pàtàkì Ìgbò obìnrin lè bímọ fifteen twenty àṣìwá torí ẹ̀ pé bí ṣe bímọ alákọ̀ọ́kọ́ ikùn yẹn kákò ó bímọ ẹlẹ́ẹ̀kejì ó tún kákò ìgbà tí ebi mọ márùn ikùn ti kákò tán kò tó lè bímọ mọ́ ikùn ẹyọ kan náà ni tó bá wá sọ fún obìnrin kódà ipò ẹlòmíì ó lè gba ọmọ méjì ọmọ mẹ́ta ní yíyà àdúgbò obìnrin kan bímọ mẹ́fà last two years ọmọ mẹ́fà ọlọ́mọ mẹ́jọ ti wà lágbàáyé ẹ wá náà wò mí o tó bá wá sọ fún ọmọ tó wà ní oyún èmi àti ẹni ìsìn tó bá sọ fún wa nígbà tá a wà ní oyún pé dádì rẹ tó fún màmá rẹ lóyún lóṣè wo ilé tí dádì rẹ kọ́ á ikùn màmá rẹ bíi one thousand bẹ́ẹ̀ o jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ká la etí o sọmọ yẹn ó believe yóò ní ọ́ sọ oníwọ̀n gan fúnra ẹ̀ kó o ṣe wà yìí ibi tó rìn dé láyé ìbílẹ̀ ayé ṣe fẹ̀ tó ikùn màmá rẹ̀ á yọ three hundred trillion níbẹ̀ yóò níbo níbẹ̀ à ah, ibi tí inú ọmọ wà ìtọ́fẹ̀ dáadáa yìí ọmọ tó wà nínú oyún kò bìlífù pé nìkan tó fẹ̀ ló kéde lọ́wọ́ ikùn yóò mú lọ torí pé tó bá ti yọ ọjà rẹ́ẹ̀tì sí nọ́ọ̀tì ó tún lè wá sí south ó lè lọ west ó lè lọ east torí pé nú omi tó wà yẹn ló fi jẹ́ pé kọ́lọ́ ọ̀sánú tí ọba ti ráyè tipọ́ mọ́ wọn ó ti mọ̀ kí nǹkan káńsẹ̀lẹ̀ nu ṣùgbọ́n ọmọ yẹn tóun bá ti rú òun gbádùn tiẹ̀ ni ìyá ọmọ ọrùn ju ah, ó tún ti wọ́sẹ̀ gbẹ̀yìn ẹ lè máa bá a sọ̀rọ̀ nìyẹn ẹ ti rí pé ah, ìyá olóyè ọmọ ti rìn kiri ara rẹ̀ nu ó lè wọ́ ah, mm, ọmọ sì lè kí ni o ọmọ ń gbádùn tiẹ̀ ni tó bá sọ fún ọmọ yẹn pé sọ ráyé tó ń lọ yìí ikùn ìyá rẹ kéré lẹ́gbẹ̀ẹ́ ayé o jẹ́mọ̀ sọ yóò bìlíf ìwọ náà wà wọ̀n bẹ́ẹ̀ àlìjàn náà tá à ń lọ iná tá à ń lọ kò sí láyé ń bì kọ̀dẹ̀ sí ní sánmà ààyè kan lọ́tọ̀ lọ́lọ́run ṣe kíni o lọ́lọ́run ṣe kíni àga tọ́lọ́run gan tó wá rè ó tó wá fẹ̀ ju sánmà àti kíni lọ àtìlẹ̀ lọ mọ́ gbàgbé ohun àti Jibrilu má nàbí lọ bọ́ lọ nígbà Isra wal Mi'raj nígbọ̀dá nìkan Jibrilu náà lè kọjá mọ́ torí pé àlàràṣí ọlọ́run kèé ṣe ayé kèé ṣe sánmà òkè sánmà lọ́ọ̀lọ́ọ̀ ló wà kẹ́nìkan wa máa rò pé bó wa lọ́la nǹkan ṣe tóbi tó ẹni bó lórí rẹ̀ ó sì wá rí dèrèrè ní ọ̀nù orí rẹ̀ ń ṣẹ̀jẹ̀ nu tiwa ni ká gbàgbọ́ èyí ò ní òní já sórí ibú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀sí alẹ́ tí ó jìyà o á gbàlẹ̀ ara àṣẹ ọlọ́run gbọ́ wàlẹ̀ kùrìsíjì kùrìsí yú ọlọ́run àfojúrí ṣùgbọ́n ọlọ́run sọ fún wa pé wá sáà kùrùsí yúhú sàmàwátì wọlá ọ̀rọ̀ àga ọlọ́run yẹn ó tóbi kọjá sánmà àtilẹ̀ níbo lọ́wọ́ wà máa wá kì lọ́gọ́gù rẹ ó ní ránṣà táyé parẹ́ àbí tó bá tiẹ̀ wá ránṣà gan ọ̀yà lọ fọ́ kan bí ọ wà bọ́yọ̀ tó ń bọ bàálù lọ sánmà tàbí kó lo ọ̀fẹ́ fú ọ̀yà ọ̀fẹ́ mọ̀fẹ́ débi àgọ́ ọlọ́run wà ọba rẹ̀ nu jáàmù tiwa ni pé àwa gbàgbọ́ ọlọ́run afinilẹ̀ o agba àlàáṣì rẹ gbọ́ adẹ̀gba kùsìlú rẹ gbọ́ mọ̀jẹ̀ atako ti ọlọ́run. wàlẹ̀ ìmìlẹ̀ kọ́wúrì ìkẹtí bẹ́ẹ̀nù sàárè nínú rẹ̀díyàt nínú nǹkan kọ̀ọ̀kan ni ta ló dénú sàárè rí inú wa èmi ò débẹ̀ rí àbárẹ tó débẹ̀ rí láàrin kọ́lọ́mọ̀jẹ̀ àti ìdébẹ̀ báyìí kó jẹ́ alogígún ẹ̀mí láyé kì í ṣètà ìfẹ́ kù tipa àti ìníṣẹ́ eré ńlẹ̀ ni iṣẹ́ eré wo la nílẹ̀ báyìí anabi sallallahu alaihi wasallam ó ní khairukum khairun nas man tala umruhu wa hasuna amaluhu ẹni tó lóore jù ní àwọn èèyàn òun lẹni tẹ́mi rẹ̀ gùn lórí iṣẹ́ rẹ̀ kìí sẹ́mi tó gùn lórí àtàlúdò orí àgbo ẹ̀mí tó gùn lórí páǹsì kìíní àmú tí àmú gbogbooro méjì tí a jẹ ó ti jẹrà bàbá àdúgbò yìí lórí páàmù sìgá gbogbo ojú tí a pọ́n gbogbo eyín ti dàjẹ́ gbèrò kalẹ̀ lórí páànsẹ̀ kí ni o à ń ṣe sìnáàkì àwọn ọmọ kéékèèké àdúgbò làwọn mú wọn láta ọlọ́run mọ̀jẹ̀ àdàgbà lórí ìranù ká dàgbà lórí tọ́lọ́ bí àwọn bàbá kan tọ́jà pé bẹ́ẹ̀ ní mọ́sálásí wo gbà wọn máa parí kùránì kan lójúmọ́ láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta wọn ní nǹkan míì kán kí òun kán gbáwẹ̀ kán máa ṣe kí ni o kán máa tìláwà bí bàbá kan tó kú lẹ́kọ̀ọ́ ní òní tán ó sàlẹ̀ láìpẹ́ yìí wọ́n last year after ten years àbáyé wọ́n bá òkú ẹ̀ tó fresh níbi wọ́n ṣe sìn àwọn ọmọ ẹ̀wọ̀n sàlẹ̀ pé bàbá àwọn dàgbà kùránì ààwẹ̀ ní ojoojúmọ́ ní ọjọ́ báwẹ̀ pé kí lóhun tó kú mà tóhun wá láyé lẹ́yìn kóhun ṣe kí ni o kóhun ṣe lọ kọ́lọ́hún bá tá a bá ń ṣe. jẹ́mọ́ a gbàgbọ́ pé ìkẹ́ ń bẹ nínú sàárè a sì rí kẹ́yìn rí àbá rí ni ara nǹkan tó pamọ́ ni ìwọ tó o bá ní òsì kẹ́nu sàárè ọ̀rẹ́ bá ní ìsìn torí pé ìwọ ọ̀mọ̀gbà tó wà ní oyún tó máa lọ pé ìkẹ́ ń bẹ nínú oyún o pé ìwọ náà gbádùn rìnú oyún kí o ò ní o ṣe kí o pọ gbádùn rìnú oyún ìwọ náà wà máa pé ọmọ tó wà ní oyún kò ṣiṣẹ́ kò pọn kò fọbọ́ kò sásọ kò lọ́ta ó sì ń jẹun kò sì kú ṣé wọ́n rí lọ ń gbàdúrà sàárè àwa gbàgbọ́ a sì fi rinlẹ̀ pé gbàdùn bẹ́ẹ̀ lóòótọ́ bí sàárè ṣe rí ẹ̀yìn rò pé á àti ju bàbá yìí sínú sàárè ẹ̀rọ yé pẹ̀lẹ́ lórí ó kò wọn àti iṣẹ́ eré rẹ̀ àti iṣẹ́ ẹbí tí iṣẹ́ eré bí ilé iṣẹ́ eré lọ torí ìyọ̀nù ọlọ́run wọ́n wà sílẹ̀kùn láti inú àlìjánná bó ṣe wà náà hadith yọ wà kọ̀nẹ́tì mọ́ sàárè rẹ̀ atẹ́gùn àlìjánná ni ọkọ̀ máa gbà ẹ̀yìn rò pé mo yèpẹ̀ lọ́wọ́ àbí lọ́dọ̀ tí kì í ṣe inú yèpẹ̀ jama oní òsì àwọn sàárè òkè ẹyẹ ẹja àforundán kú o ẹja àforundán ikú o ọ̀rọ̀ tí ijó olè tó sùn lójú oorun ọwọ́ ń gbádùn lójú oorun ọwọ́ ń lu ègbò o ti lọ Mr Biggs ìlú ègbò tantalizer wọ́n fọ ní ice cream alẹ́ wa ń jẹ gbogbo inú rẹ wá ń dọ̀ sóyè ibi tó ti da ice cream lẹ́nu rẹ ọba jí ah ice cream lórí ẹni ẹni ẹni onídùn jàmá ìgbádùn bẹ lójú oorun àbí òsì lójú oorun èyí ìwá sí ìgbádùn gidi sórí ìgbádùn sáré wà láì ìgbádùn gidi ọ̀wá tí ìdígidi tán àfinú àlejò náà àwọn ẹni ọlọ́run gbàgbọ́ òun sáré ó ti níbi téèyàn ti sùn rí tí ọmọ ṣe ájì lójú oorun ìjọ tí ó ẹsẹ̀ lẹ̀ sí ní báyìí mo ní báyìí ló gẹ́gẹ́ bàjẹ́ ni kí mo ṣe làbáyíkà láwọn làbáyíkà lójú oorun kọ́lọ́njọ́ jẹ́ gidi lójú ayé kásẹ́ lọ́dún yìí lábàṣẹ làbá yín kálá sọ́rí gbàgbọ́ jí báyìí ah, àlẹ́ àṣẹ́sì máa àṣìbàdàn mọ̀ wá àṣẹ́sì máa kà àṣìbàdàn mọ̀ wá nínú làbá yín kà wá lélẹ̀ ìwọ lọ. jama lójú oorun láì kó lórí ẹni onítọ̀ èyí ó sì máa ṣe làbá yín kà ní máa kà. bóun ló ṣe wá tako ìkẹnu sàárè èèyàn rí àwọn akẹ́kọ̀ọ́ láyé ń bì lójú oorun ó dẹ̀ tí ì kú sẹ́yìn pé ẹ̀ńbà ti sùn náà bí ìgbà tó ti kú ni ara rẹ̀ sì lọ́wọ́ àwọn èèyàn mọ̀dọ̀ pé rí bẹ́ẹ̀dì lọ́wọ́ àwẹ̀ ara ìwọ ti wà lágbàáyé kan tó ti jẹ̀ gbádùn a sì máa ṣẹlẹ̀ tọkọ àtìyàwó sùn tí kan máa jẹ pankẹ́rẹ́ lójú oorun tí kò sì máa jẹ gbádùn that is it wọn a máa sọ fún méjì pọ̀ tí kan jí àti kan máa rí kẹ́ àwa gbà bẹ́ẹ̀ pé ìkẹ́ ń bẹ́nu ọlọ́njẹ́ àríkẹ́ rẹ̀ wàhálà bìí àáfàá láàtún gbọ́dọ̀ gbàgbọ́ ìyá ń bẹ nínú sàárè ẹni tí ò bá nígbàgbọ́ pé ìyá ń bẹ nínú sàárè tó ẹ má bàá gi tí yín ni kẹ́ ẹ ṣàlàyé fún kẹ́ ẹ dẹ̀bẹ́ náà fún ọkọ́ lọ́wọ́ sàárè sórí ìyá sàárè èyí ò tiẹ̀ rújú mọ́ even mo ti rí àwọn fídíò clips wọ́n ti sẹ́ǹdì sí mi ní WhatsApp even lórí ó YouTube ó wà káàkiri àwọn cases tó ṣẹlẹ̀ ní ayé bíi gan tọ́já sí pàwọn èèyàn wọ́n lápẹẹrẹ pé ìyá ń jẹ òkú eléyìí nínú kíni o nínú sàárè nílẹ̀ Yorùbá wa yìí lásán reliably mo ti gbọ́ méjì kódà mo gbọ́ pé kan ṣẹlẹ̀ lọ́nà olómi ọ̀nà ọlọ́nkẹ́mi mo lómi ń bẹ̀ yẹn lọ́dún tí ò ti pẹ̀sẹ̀ yìí ìkan ṣẹlẹ̀ lọ́nà òkè ògùn tá a fà wá sọ fún wa ó ti ríbi tí wọ́n ti sin òkú rí tí kan nú àwọn ọmọ òkú tó wá láti ìlú èbù tó gbàgbé nǹkan sínú sàárè nǹkan olówó ńlá a ah, o ti gbàgbé aago mi o ti gbàgbé ní kọ́mpásì ẹ̀wà já lọ wọ́n ó gba ejò náà bá lórí òkú ejò tí wọ́n rí péjò eléyìí èsè ejò ilé ayé ejò eléyìí gbé yàtọ̀ àwọn ejò eléyìí wọ́n rí kọ̀rọ̀ bìtì àwọn òjò làńlá leléyìí ejò kíni o ejò bínú ọlọ ṣé wọ́n ló tejò wọnú sàárè ọ̀dá mi lóhùn ìwọ ló tejò bọ́ bẹ́ẹ̀ ojúlókù tó kú rí tí wọ́n ṣe tí wọn ò kó séènì sí lọ́wọ́ tí wọ́n sì padà lọ wú sàárè tán bá séènì lọ́wọ́ ẹ̀ ó ti rí rí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ẹjẹ́ ká mọ̀ pé ìyá ń bẹ́nu sàárè ọlọ́mọdé àwọn òjì àsàárè ẹ ń bá wá ní òsì yá àsàárè yá máa wọ abú o yá máa wọ abú nígbà tọwọ́ àwọn màláìkà bá bọ̀ ọ gbà pé à mọ́ńkárù ànàkì mọ́ńkárù ànàkì bàbá sọ́lé àlùfẹ̀mín ọlọ́run bá ní sàlékún dáadáa fún wọn nù sàárè bá ní sàlékún kẹrin bàbá nígbà tó ń ṣe ṣẹ́ríwù àlàkídàtì àlùwàṣètìyà ti ṣéfùl islam ibn tèmi rahimahullah bàbá ń sọ fún wa pé kí ló dé tó ń pe munkaru àti nàkírù ló kọ yẹn sọ̀rọ̀ túmọ̀ yẹn munkaru nǹkan téèyàn fẹ́ nàkírù nǹkan téèyàn kórìíra téèyàn téèyàn láìkì àbí aráńfẹ́ bàbá ní nínà kàrà tì hì mà sọ ọlọ́run méjèèjì rírí wọn lásán gan ẹ̀rú ó sì máa bà yàn ó ti rójú olóró ọmọ kò rí yàn kí ló mọ́sùmọ́kọ̀ kí ló kọ̀ ẹ̀yìn náà ni àwa ní kí ni tí wọ́n rọjò mọ́nà ìgbàgbé ọpẹ́ tí wọ́n kó kòbòkòbò àbá ẹ̀yìn jẹ́ tẹ̀lé tó àbá tó bẹ̀ wá ọ̀daràn bó ọ̀tọ̀ bẹ̀ orógbó àwọn bá yẹ kó rírì wọn lásán gan kò dùn ojú wò rí bọ́lọ̀ ń ṣe dáhùn màlẹ́kà yẹn nu àwọn ni wọ́n máa ṣe kíni o àwọn ni wọ́n máa bìyàn nípa wípé kíni nǹkan báyìí kíni nǹkan báyìí gbogbo àwọn tó bá ti wá já sí bọ́lọ̀ wọn já sí yà sóyè àbí òye ní ìsìn irú àwọn yẹn wọ́n wà fún wọn níyà ìtọ́tọ́ sí wọn tó bá di inú sàárè kó tó wá di pé wọ́n ń panu nìyẹn o wọ́n mu omi orí ògì nínú sàárè ọ̀tọ̀pọ̀ ògì kan wá dínú kíni o jahannam ọlọ́run mọ́jà jí àsàárè o wàlìbáàsì a ti sọ̀rọ̀ nípa eléyìí òjò ní àjíǹde èyí òrùjú wọn ò jíwa dìde lẹ́yìn ìgbà tá a bá kú lẹ́yìn ìgbà tí àwọn kan bá jìyà nù sàárè tó bá ti á jí wọn dìde tọrọ wọn já sínú iná wọn ò máa jìyà wọn lọ àwọn tá a lá rí kẹnu sàárè ọlọ́jà wà nù wọn tá a ti fẹ́ atẹ́gùn àlìjàn náà láti inú sàárè wọ́n ṣèdájọ́ àwa náà mọ̀ lọ́gbó inú àlìjàn náà ọlọ́run aṣọ ní sọ́rọ́tù ṣòro fàrí kún fìlìjà náà tí wọ́n fàrí kún fi sàárè àwọn kan ọmọ lọ́nú àlìjánná àwọn kan ọmọ lọ́nú iná iná sẹ̀rìn iná tí máa ń jóni tí èkú ọlọ́run mọ̀ sí alọ́mọ náà o wàlàhàṣ sẹ́ẹ̀rí àṣù ni wọ́n wà kó wa jọ ibẹ̀ ń láti ṣàlàyé níjọ́ òní ẹ̀ tó bá wá pé ọjọ́ tí wọ́n kó wa ọjọ́ ńlá ni kọ́lọ́hún la èmi àti yín ọjọ́ náà lòrùn ọ wà látàrí kálukú ẹ wo oòrùn ti mú yìí tá à ń láàgùn oòrùn ti mú tí bá ọmọ ṣe yàn oòrùn ti mú téèyàn ọmọ sinra lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta pàápàá oòrùn tilẹ̀ haúsá tó lè fi tilẹ̀ yorùbá ń bì lọ oòrùn téèyàn ó fọ aṣọ láàrin ìṣẹ́jú mẹ́ta sí márùn táṣọ ti gbẹ oòrùn tó fomi wọn aṣọ táàbà ẹrí ìṣẹ́jú kan méjì tómi ti gbẹ mọ́ ọ̀la omi téèyàn oòrùn téèyàn gbààwẹ̀ tí ó mọ mo pure water mẹ́fà mẹ́jọ fún mọ́ fẹ́ ṣe tọ́wọ́ oòrùn tó múlẹ̀ ní ládùúgbò kọ̀ọ̀kan ọmọ ọmọ kú lójoojúmọ́ oòrùn ti bẹ̀yẹn tó lágbára bó o ló ṣe wá fi léyìn òwe sọ wá rọrùn tá à ń lòpọ̀ mú yẹn o yọ wà wà lórí wa báyìí lórí àwọn tí ọ̀gbọ́n lọ́dọ̀ ọlọ́mọdé mi àti wà náà tí wà lórí wọn ṣùgbọ́n àwọn kan bẹ wọ́n wà lábẹ́ ìbòjú ọlọ́run ọlọ́jà wà àwọn orí ilẹ̀ yẹn wọn àpààyàn bẹ̀rẹ̀ wọn àtàjẹ́ ẹlẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ayájẹ́ ráyè dòjọ́ ọ̀yà sún fún mi kálukú wa ilẹ̀ oko wa ní sékún bí ìgbà tẹ́ ẹ lọ kó yan two hundred sínú mọ̀ pọ̀ ìmọ̀ tó lò yàn ilẹ̀ yẹn sáré ni ti ibẹ̀ ti wá sí kí a gbọ́dọ̀ gbàgbọ́ pé àkójọ yẹn ń bẹ sáà ti fojú rí àbá rí nínú ọ̀lọ́gà ibi yá àti rí àwa gbàgbọ́ pé yóò ṣẹlẹ̀ ọlọ́run làwọn àjọ náà ìṣirò sí ọ̀wà àtẹ̀lé wàlàhàùd àlàhàùd yẹn la pè lómi tọ́lọ̀ ń fa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam omi yẹn rèé gbogbo àwọn tó bá ti ń tẹ̀lé súnà àwọn tó ń tẹ̀lé òfin ọlọ́run tí wọ́n ń tẹ̀lé ìlànà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n mọ alhaud haudun nabi ah ọlọ́run jáwà náà àwọn tí ó mọ so orí haudu yẹn ó tutù pọ̀ ó dùn joyin lọ téèyàn bá ti mú ògbé òtún ní gbẹ omi yẹn wá rè kọ́ọ̀pù iye gbogbo ẹ̀dá ọlọ́run lọ́wọ́ àbẹ̀ ọ̀rọ̀ pé ẹ̀rọ ajé ń bá mú kọ́ọ̀pù tèmi kúkú ṣùgbọ́n àwọn oníbídíà àwa aláàbàdà ló kọ́ọ̀pù tiwọn àwọn kan náà wà lọ bá nàbí pa nàbí fún wa mú bí omi rẹ wọ́n wà á jẹ́ pé àrùn ìgbésọ̀ ọ̀rọ̀ àwọn eléyìí wọ́n ti dá bídé àlẹ̀ wọ́n ti yí ẹ̀sìn padà lẹ́yìn ìgbà tó kú wọ́n àmọ́ ilé wọn pé ó ṣe fún yín o ó ṣe fún yín o sí ọ̀yín o kọ́lọ́mọ́jẹ̀ kan lé àwa padà ńjọ́ náà wasirot afárá sirati a gbọ́dọ̀ gbà pé afárá yẹn ń bẹ àti ìfojúrí a padà rí walmezan ìṣirò ọṣẹ gangan tí wọn ò ti mẹṣọ ọṣẹ wa ta lọ̀rọ̀ rẹ̀ ọjà sálìjẹ náà ta lọ̀rọ̀ rẹ̀ ọjà nù náà a gbọ́dọ̀ gbàgbọ́ àti rí wàlìjánná tí wà náà àlìjánná àti iná gangan àfojúrí ẹ̀bàní irọ́ ni kọ̀tà àlìjánná àlìjánná kéde àlìjánná wo láti kú tá a ti jẹrà àyíká ní tiná wàkúná tòrọ ọba ń wá ìlú ọmọ àyíná làmàbí ọ̀rọ̀fọ̀ àwọn kan bẹ wọ́n ní ọ̀sà àlìjánná wọ́n ní òsì náà àkídà àwọn àfa àlìsúná wàlìjánná ni wípé a gbọ́dọ̀ gbà pé àlìjánná àti iná ń bẹ màkàlùkọ̀tánì látẹ́fúnìyáni abàdá látẹ́fúnìyáni abàdá ṣé ẹ rí mọ́sálà tí mo dé yìí ó wà nínú nǹkan tí àwọn kan torí ẹ̀ ya lọ kúrò islam ẹgbọ́n tó yẹ ká gbọ́yé lónìí o àkídà tó yẹ kó wà lẹ́mìí mùmìnì òun ni pé àlìjànnà àti iná ọ̀ ń bẹ iná ń bẹ àlìjànnà náà ṣe kí ni ọ̀ ń bẹ méjèèjì sì rè ọlọ́run dá wọn ni ẹ̀dá ọlọ́run ni wọn bọ́lọ́run ṣe dá èmi tó dá ìwọ tó dá ilẹ̀ tó dá sánmà lọ́dá kíni o àlìjọ náà ti ná látẹ́fúnni ìyá mi méjèèjì ò ní tán ọmọ tọ́gbà lọ́dọ̀ àwọn alùsùnà ẹ̀rí pọ̀ sọ́ra àwọn alùbídà nínú àwọn fíráàkù dọ́là nínú àwọn ọkọ̀ tí wọ́n ti yàlọ́ kúrò ní Islam àwọn kan ni wọ́n sọ wípé àlìjẹ náà ò lẹ́ ń sọ iná ò lẹ́ ń sọ wọ́n ní iná máa tán pé tó bá ti yá táwọn èèyàn bá ti á wọná ọlọ́wà kó wọn kó iná yá iná wà á tán kọ̀ wá ní sọ́mọ iná mọ́ irọ́ ni o iná ò ní tán o á ọlọ́run àbí ọ mọ̀ jẹ́ àkú sí kèfèrí o jẹ́ àkú sẹ́ńtọ́ ọ̀yọ́nú sí ni o jẹ́mọ̀ wàláì ẹni tọ́rọ̀ ẹ̀ bá já sí lọ ó sorí gbọ́ ayérayé gbogbo àwọn tẹ̀ ń sẹlibrétì lónìí tí wọ́n fowó kọ wọ́n so yunifásitì táwọn fowópọ̀ wọn sókọ síkìtù àwọn tó jẹ́ pé yà ayérayé ní tiwọn máa tún kù fara wọn kú sí kèfèrí gbogbo àwọn eléyìí tẹ̀ ń gbé wá látọ̀gùn wá síbàdàn ẹ̀ ń gbé wọn lọ kí nìkan tẹ̀ ń torí ẹ̀ pa títì tẹni káwọn ọlọ́jà ọmọ lọ ọjà torí pé kí ni òkè fèrí kan torí pọ́kọ rẹ̀ wà ní àwọn tí wọ́n gbógun ti Ìsìláàmù nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà hiv Awólọ́wọ̀ kékeré kan ẹ wá sọ di iṣu lọ́dọ̀ tiwa they are not heroes ẹ̀yin lẹ́mọ heroes tí wọ́n jẹ́ gbogbo ẹ̀ tọ́bẹ̀ ilé jásíkó kú sí kèfèrí lọ́dọ̀ ọlọ́run yóò jẹ bàbá ńlá àyà àwọn tó ń gbógun tẹ̀sí ọlọ́run nígbà tọ́lọ́run gbàgbára fún wọn ní south west wa àti ní nàìjíríà lápapọ̀ àwọn tó ń gbógun ti ìjáàbù àwọn tó ń gbógun ti káwọn ọmọ ọmọ kọ́ islamic studies àwọn tó ń gbógun tàwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run ìwọ tó ọ̀bà mọ̀tàn lọ ka àwọn àwé tí wọ́n kọ lásìkò yẹn lọ bá àwọn alájí kò lè sanni àwọn tó àwọn owó alága àtàwọn tó mọ ìtàn yẹn àwọn pọfẹsọ náà ìbí àti àgbẹ̀ pọfẹsọ náà ìbí rí làbújá tá a lọ fún kọ́fẹ́rẹ́nsì kan tí wọ́n ń sọ àwọn àtàn àgbà yẹn fún wa kódà bọ́dà kan tá a jọ ní pé á ah, lẹ́yìn bàbá ìkẹ́ tó kú ó yẹ kéèyàn wá interview yìí o kéèyàn ọkọ àwọn àtàn lẹ̀ gbogbo àwọn bọ́láàgì gbogbo àwọn awólọ́wọ̀ gan lọ́wọ́ bọ́ ṣe gbógun ti Islam bọ́ ṣe fẹ́ kó gbogbo báyìí wọ Nàìjíríà bọ́ ṣe fẹ́ máa gbógun ti tàwọn ẹni Ọlọ́run àwọn tẹ́ ń celebrate lónìí ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University sọ́fà àwọn eléyìí wà wọn tàfà wà bàlẹ̀ àwọn àmọ́jú bẹ́ẹ̀rù ó fi hàn wí i heart i heart alimoyim ọlọ́run sásàwálẹ̀ ni tí ó rí ọ̀nù rẹ o àwọn kan á ní pé iná wọ́n ní ojú wọn ní yọ̀ọ̀tàn ìtọ́lọ̀ máa ti ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ gan yọ̀rọ̀ kálukọ́ wà padà sálúdì ẹ̀nà irọ́ ni o iná ò ní tán o ṣùgbọ́n ọlọ́run mọ́jà wọ̀ wọ náà o ṣùgbọ́n àwọn kan ń bẹ wọn á kọ́ wọ náà ká tó wọ àlìjánná sọ wá rí àwọn eléyìí náà rí ọlọ́run mọ̀jẹ̀ mi àti ọ̀tọ̀ kọ́ mọ̀jẹ̀ awọ náà kátó wàlìjẹ́ náà ti wà jẹ́ awàlìjẹ́ náà straight so orí ìtumọ̀ rẹ̀ dé ń sọ fún ọ kò yẹ lómi tábàlẹ́ nìkan kọ́ wọlé àwọn ìjà ànàmì yú náà nù àwọn tá kọ́ wọlé kátó wàlìjẹ́ náà tọ́lọ́ bá ní pé ìwọ lọ lójọ́ kan nù yẹn ná one thousand years nìyẹn ìjọ kan ìwọ lọ lò nù one thousand years tá a lè fara mọ́ one thousand years nù wa kán jù ní ó fún búrẹ́dì jama torí nàìjíríà iṣẹ́ gbogbo sẹ́ẹ̀rí pàápàá tọ́lá jọmọ́ ṣíríkù nínú àdánwò lónìí àwọn tó tán fẹ́ láwọn sẹ́sìn náà àwọn ṣe wọ́n ń lọ ilé babaláwo wọ́n ń lọ ilé olóògùn òbí ẹlòmíín lọ wàláì nínú àwọn tó ń dé ti gbọ̀ wa nígbà ìbára àfọ náà lọ yẹsẹ́ wò náà lọ babaláwo tẹ́lẹ́lẹ́ náà lọ tó ṣé ẹ lórí nǹkan ni pé ẹ sọ́ra fún ṣíríkù tí wọ́n sọ pé ẹlẹ́ àyẹ̀ ń ṣe sí náà àáfà àyẹ̀ ń ṣe sí náà ó ń bóra wàlẹ́ eléyìí òfin yẹ ó lè ránà tó o bá jẹ́ mùsùlùmí òdodo ṣùgbọ́n wọn tùbọ́ lọ́mọ ìjà wọ̀ wọ náà làwọn bẹ lọ́hùn ṣùgbọ́n wọn tọ́ ọbẹ̀ eléku ṣíríkù mọ ti ẹni pé ò ní gbòòrò àlìjàn náà ọ̀rà àná pátápátá ni ṣíríkù yóò bà gbogbo òrùn rẹ jẹ́ gbogbo nìkọ́ọ̀bù rẹ yóò bàjẹ́ gbogbo orúgbọ̀n rẹ ṣòkòtò rẹ tó fòkè tìlàwọ̀ àkùránì ọ̀nlọ́wọ́ àṣì gbogbo ẹ̀ ni ó bàjẹ́ lọ́lé babaláwo ọ̀n lọ wọṣẹ́ torí pé ọ̀fẹ́ gbàgbára ìwà àwọn olóṣèlú ìwà náà fẹ́ gbàgbára ìmọ̀lẹ̀ ọlọ́jẹ́ ọ́fíìsì ọ̀jẹ́ ẹ̀bí olóògbé ni ọ̀rọ̀ àánú náà ni o ọlọ́mọ̀sẹ̀ mi lọ́mọ náà mọ̀sẹ̀ wọn náà lọ́mọ náà o kálukọ́ lọ túbá mi tí ó jẹ́ awọ náà àbí tí ó jẹ́ ara náà o àgbàpálíjà náà ń bẹ iná ń bẹ màkàlùkọ̀tání láàtẹ̀fùnìyà àkídà àwọn alùsùnà nìyẹn àgbàpọ̀ lọ́n dálíjà náà ọ̀dà náà méjèèjì òsì nìkan ìyẹn ni ó jẹ́ àwọn ẹsẹ̀ àlìjà tí bá ti ẹ̀wọ́ náà gan iná òkú ní tán iná òkú tán jọ kan iná ò ní tán o ẹ bá ti lè wà ní ọ̀nà gbére ó ṣòfò nìyẹn kálọ̀ fàwọn wa búlẹ̀ tí ó yà wọ náà. wàlìjínú wa ṣayatin wàlìmàláìkà àgbà fáwọn àlìjàn ló ń bẹ àwọn àlìjàn náà àfojúrí wọn iná máa ń pè lọ́rọ̀ àgbàgbé ọ̀rọ̀ ìwìn àlìjàn náà lè jẹ́ bẹ́ẹ̀ mọ́wùlẹ̀ jẹ́ wọ́n fọpọlọ rẹ ṣe sọ́dọ̀ àwọn àlìjàn àgbáyé kan tó ni wọ́n àfi ká sọ̀wọ́n bá ń tọ́lọ̀ àtànàbí sọ fún wa tọ́ba tó dáàrin kan kò ní yé àwa náà tọ́rọ́ lọ́n ló yé bá a ti wà mọ́sálásì àwọn tọ́jà jẹ̀nu mùsùlùmí tọ́mọ̀ pa máa ń ṣe wáàsí mi jọ friday friday lọ́lẹ̀ wọ́n wà pẹ̀lú wa mi ó lè jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí ilé ó lè jókòó wájú mi kọ́mọ ìwò mi tèmi ò ní rí <clears throat> kò sì ní fa burúkú kankan ṣe mí tọ́rọ́ mọ̀ ìyá mi àwọn àjẹ̀nu burúkú tọ́lẹ́ẹ̀tì inú àpáta orí igi àwọn àyè ẹgbẹ́ eh, àwọn oríta tẹ́ mọ́ gbẹ́bọ́ sí àwọn àyè báwọn ilẹ̀ ti rá wọn àwọn àjẹnú bú nìyẹn ò lè fojú rí wọn <coughs> tọ́lọ́ wá fojú ráǹjẹ̀nù náà láwòrán tọ́lọ́ ń dá wọn náà sí wọn a máa ṣe yẹn sùtà iná ṣe ní ká mọ̀ sọ̀pọ̀lọ́ pascal ẹ̀yin tẹ́ ẹ jómi ẹ take note ẹ má máa domi gbóná just anyhow àwọn ọmọ yín ẹ má hàn wọ́n léèmọ̀ súnà ẹ̀sìn ni wípé tẹ́ ẹ bá ẹsẹ̀ bọ ẹ̀fọ́ tán ẹ lomi gbóná tán ẹ má sáré dànù ẹ kọ́ ní kankan tẹ́ ẹ má domi gbóná sí tọ́ bá ti á ní ẹ lọ dànù tàbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá rí bẹ́ẹ̀ ah, àwọn oníkẹta ẹgbẹ́ wà dànù ẹ̀yin lẹ́fẹ́ lọ dànù ọmọ yín náà dànù kó ṣe kéde o bísímìlà tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti fáǹdẹ̀mù lójú wọn nílé àtáàkì yìí ọwọ́ afẹ́ domínú kọ́tà àǹdẹ̀nù sa àwọn orí ẹja tọ̀ lẹ́sẹ̀ yọ ọyọ̀ fún ẹja ìfẹ́ ẹja tí wọ́n yọ oúnjẹ àǹdẹ̀nù ni yóò tún máa jẹ́ sanra ni <laughs> tínú rẹ̀ ó dùn èèpo sútọ̀ ọ̀dànù àǹdẹ̀nù hàn jẹ ni egun egun tẹ̀yìn ọ̀jẹ̀ mọ́ tí wọ́n rò pé ó ti dé egun nù àǹdẹ̀nù ajẹ́yọ̀dì tí ó yọ ọ̀kẹ́ gidi ọwọ́ afẹ́ da omi gbóná sínú gọ́tà ìwọ́ rò pèsè bí gọ́tà ni àǹjẹ̀nà kan sì wà bẹ́ẹ̀ tí ń jẹ egun ẹja tí ń sa kọ́tà ajẹ lọ́ba domi gbóná ó lè àtáàkì yẹn àfi kọ́ lọ́wọ́ làwà lọ́wọ́ bí amú ẹni tó rí òun sì rí ọ. domi gbóná bísímìlà tàbí bẹ́ẹ̀ kọ́ jẹ́ kó mi gbóná tutù kẹ́ ẹ tó ṣe kí o kẹ́ ẹ tó dà á àwọn àlìjẹ̀nù ń bẹ mùsùlùmí bẹ́ẹ̀ nu onídìí súrà kan lọ́ fún ọ sóyè wà á ná mi ná mùsùlùmí wà mí ná lọ́kọ́ ọ̀sìn tó famani asilama fáwùlà ìkàtà àrọ̀ rọ́ṣàdá sẹ́ẹ̀rí àwọn àlùjọ̀nù náà àwọn àjẹ̀nù tó tún gbọ́n gan wọ́n tún fi ń rinlẹ̀ pé famani asilama sẹ́ẹ̀rẹ́ ni tó bẹ́ẹ̀ lè ṣe islam tó gba tọ́lọ́run nínú wa àwọn yẹn fáwùlà ìkàtà àrọ̀ rọ́ṣàdá àwọn tán mọ̀nà nu àwọn tán ní ojú ọ̀nà tọ̀tọ̀ nu àwọn tí ó soríire nu ṣùgbọ́n àwọn tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kiri wàá mọ́lẹ́kọ́sì túnà fàkánú líjà ánámà àtọ̀bá àwọn àjẹ̀nú ní pípẹ́ ẹ̀rẹ́ tó bá yàtọ̀ bínú wa tí ó ṣe síláàmù tó lọ ṣe nǹkan míì àwọn ni wọ́n jẹ́ igi ìṣẹ́pẹ́ àwọn ni wọ́n èkó náà àwọn àjẹ̀nú gan tún fi rinlẹ̀ bẹ́ẹ̀ àwọn àjẹ̀nú tó jẹ́ ni ọlọ́run kèfèrí wà nù wọn kírísítẹ́nì wà nù wọn ẹlẹ́bọ wà nù wọn olóró làwọn àjẹnu náà ṣe kí ni o iná pín sí gbogbo oúnjẹ tẹ̀ ń jẹ làwọn náà ń jẹ gbogbo languages tẹ̀ ń sọ làwọn náà ń sọ gbogbo ibi téèyàn máa wà àjẹnu àmọ́ wà ń bẹ̀ ibi téèyàn ò tún lè wọ̀ àwọn àmọ́ wọ̀ bẹ̀ wọ́n àmọ́ wà ní odò wọ́n àmọ́ wà ní ògì wọ́n àmọ́ wà ní sọ́kàwé wọ́n àmọ́ wà ní tọ́lẹ́ẹ̀tì wọ́n àmọ́ wà lórí àpáta wọ́n àmọ́ wà níbi tán bá ti ń pa ẹran àwọn àyè ẹ̀gbin ẹ̀gbin ẹ̀gbin àwọn àjẹnu máa wà ń bẹ̀ tẹ bá ti rán ọmọ kan tí wọ́n lórí ẹ̀gbin ẹ̀furasí rọ wọn irú ọmọ eléyìí kẹ̀ tí máa ṣe rúkì àti ọmọ sàskáàrù fún fẹ́ ibi ẹ̀gbin ni máa ń fẹ́ wà láyé tiẹ̀ láti gbọ́dọ̀ káwọn ọmọ alẹ́ kọ̀ gbogbo àwọn orí àtàn àwọn àǹjẹ̀nu máa wà bẹ́ẹ̀ digbí yóò fi jẹ́ ká máa sọlé wa dibi táwọn máa da àtàn sí gbogbo anìká jẹ́ kílé wọ́ máa mọ́ tónítóní ẹ mọ́ sọlé yìí dá àtàn ẹ mọ́ máa sọ ẹ̀gbẹ́ ilé yìí dibi tó yẹ kí àtàn ní àjẹ kọ́mọ̀ jẹ́ káwọn àǹjẹ̀nu wọn kèfèrí bẹ́ẹ̀ wọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ wọn ẹni èṣù bẹ́ẹ̀ wọn kuna tọrọ ikọ̀ kí dáadáa gbogbo tẹ́yìn yẹn pín sí làwọn náà pín sí alákọ̀wé ń bẹnu ẹni tí ọ̀mọ̀wé ń bẹnu wọn ó ń ṣe ọwọ́ ń bẹnu ẹni tí òníṣẹ́ ń bẹnu wọn àwọn atọ́wọ́ á máa gbáwọ̀ nǹkan wọ̀ a ma máa dejò a ma máa dà kéèké kò sí ò lè dì kódà máa gbáwọ̀ èèyàn wọ̀ èmi ti rí yín orí dáadáa máa gbáwọ̀ èèyàn máa tọ́ ọ bá ti ń ṣe àṣkáà àǹjẹ̀nú ò ní lè gbáwọ̀ rẹ wọ̀ mo ti sọ ìtàn kan jù níbi ìgbé abí ọ̀sẹ̀ mẹ́ta èyí tẹ́ bá tẹ́lẹ̀ bí àyẹ̀ rántí brọ́dà kan ní Kwara State wà lẹ́wọ̀n gbáwọ̀ rẹ wọ̀ àwọn àǹjẹ̀nú wọ́n lọ fi gbowó báńkì wọ́n sì lọ fi rẹ́pù omi lọ́sùn state tí wọ́n lu brọ́dà yẹn lọ́nà ẹ̀jẹ̀ wọn ò lù pa òun kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tó wá di pa àǹjẹ̀nú sọ̀rọ̀ lára lẹ́yìn olúkẹ́yà níjọba ìsọ̀rọ̀ rántí àwọn làwọn gbáwọ̀ rẹ̀ níjọba ìfàtí withdraw owó lákàntì àwọn làwọn withdraw owó kọ́lọ́mọ mi sọ rẹ̀ sẹ́mi àti ẹ̀ tó ọba ti ń sàṣkár tó ń ṣe tọ́lọ́run wọn nílé gbáwọ̀ tiẹ̀ wọ̀ ọlọ́mọ mi sọ ẹ̀ sọ wa. àwọn èṣù náà ṣayatin àwọn ọmọ ogun èṣù ara wọn làǹjẹ̀nu náà á gbà pé wọ́n ń bẹ ara àwọn alùpùpù ibiyat àwọn nǹkan kọ̀ọ̀kan nìyẹn wàlìmàláyíkà àwọn màláyíkà náà ń bẹ àfojúrí wọn á gbà wọn gbọ́ wàgẹ́rì ha àtàwọn tó yàtọ̀ sí àwọn nǹkan tá a ti kà yìí ẹni tó bá bá bọ̀ látàárọ̀ ní ìsìn ẹ máa gbọ́ yìí nǹkan tá a ti kà ó ẹ máa ẹ máa ẹ ṣàkíyèsí ẹ o alákọ̀ọ́kọ́ àlàárà ṣe ọlọ́run ẹlẹ́kejì kùrìsí yù àgọ́ ọlọ́run ẹlẹ́kẹta ìkẹ́ sàárè ẹlẹ́kẹrin ìyà sàárè ẹlẹ́karùn-ún àjíǹde lẹ́yìn ikú ẹlẹ́kẹfà kíkónijọ fún sírò lọ́jọ́ gbèdé alkiyama ẹlẹ́keje ṣíṣe sírò ṣẹ́ gangan ẹlẹ́kẹjọ omi alhaud omi anabi sallallahu alaihi wasallam tá a mu ẹlẹ́kẹjọ ẹlẹ́kẹsàn-án òun gan ni kí ni asirot afárá tá ló tẹ́rín tá sọrọ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ òní tó ń yọ bàlàbàlà ẹlẹ́kẹ̀wá alimizan òdiwọ̀n ṣẹ́ sísèsirò iṣẹ́ gangan scale wíwọ̀n iṣẹ́ kán mẹ́ṣọ̀ ṣe èèyàn ṣẹṣẹ́ rẹ lọ́pọ̀ jù àbíṣẹ́ ẹbú ẹlẹ́kọ̀kànlá àlìjánná ẹlẹ́kẹ̀jìlá iná ẹlẹ́kẹtàlá àlìjánu ẹlẹ́kẹrìnlá àwọn èṣù ẹlẹ́kẹẹ̀dógún àwọn màláìka nǹkan ló nǹkan àgbà gbogbo àáfà aláwọ̀ àgbà gbogbo nǹkan ìgbọ́ bìmọ́dá bídú ní tàwí ṣe mindali a gbọ́dọ̀ yí lọ sí nǹkan mìíràn irú ẹ̀ táwọn bídí àmà ṣe ká sọ pé ẹsẹ̀ láwọn mọ̀lẹ́kà yẹn kìí ṣe mọ̀lẹ́kà lọ́wọ́ sọ ọ̀rọ̀ wá níyà ni ṣe é rí ọ̀rọ̀ àlìjàn náà àti náà kìí ṣe àlìjàn náà ní tọ́lọ́ kẹ́hìn sọ ni pé téèyàn bá ti kú tán o ẹ̀yin tó bá jẹ́ pé mùsùlùmí ni yóò sì máa gbádùn inú sàárè kò dẹ̀ ní gbádùn ìtumẹ̀ ní ẹ̀kọ́ sàlìjàn náà kò sí náà ọba ń tu sí tùkùtù ọ̀daràn lọ́dọ̀ ọlọ́ọ̀ni yẹn àbẹ́nìkan ni kọ̀sáǹjẹ̀nu àwọn kan bẹ tí wọn ò ti ẹ̀gbá alámùlì jínú gbọ́ tọba náà gbàgbọ́ ẹni tí ń ṣẹlẹ̀ gan reality tó ń ṣẹlẹ̀ wà kì í gan fi hàn pé wọ́n ń bẹ mọ̀lẹ́kà ó ní òsì mọ̀lẹ́kà ntọ́lọ́ ti ṣe kọjá àti tó tó ń ṣe lónìí àti tí ó tún ṣe lọ́la fi hàn pé mọ̀lẹ́kà ń bẹ tọ́ba tiẹ̀ lóòótì ìrágbọ́ ọlọ́run ọlọ́sà sọ̀rọ̀ ẹnu kùránì àwọn nǹkan mẹ́ẹ̀ẹ́dógún yìí àti nǹkan mẹ́ẹ̀ẹ́ta àtúnlẹ̀ sọ á gbà wọ́n gbọ́ láì ní máa ṣe tàwíìl á ní máa yí lọ síbi kíni o ìfẹ́ inú wa eléyìí ni mini ajuli mu'min èyí nílànà àwọn ta ni o àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí àáfà wa Mustapha Murad bí wọ́n ṣe kọ́ sínú tíra àwọn tí í ṣe minhajul mu'min abẹ́lẹ̀ ọlọ́run ajá mọ̀mí ní òdodo gbogbo tá a fi di kèfèrí ọlọ́run ni ó ṣẹlẹ̀ sí wa kó o ṣe wá lẹ́nu tí ó gbọ̀ ọ̀gbọ́ tá a rí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ gbéǹde alkiyama ọláàlá haúlá wà láàkú wata ilà abilá ilà rí ìlà ọdún subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu